gẹ́gẹ́ bá àfa ti fi ìfẹ́ hàn èmi náà tó ṣe tí ẹ̀yin ò bá wá nífẹ̀ẹ́ àwa náà bẹ́ẹ̀ àfa ti sọ fún ẹ̀yin níbo ara ò ẹ tiẹ̀ mọ́ jẹ́ kí wọ́n mọ̀ tó ló tiẹ̀ wá. tábà tó wá nífẹ̀ẹ́ ẹ̀yin tala tó fẹ́ nífẹ̀ẹ́. pásítẹ̀ fúnla pásítẹ̀ fúnla pásítẹ̀ fúnla. tala tó fẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run bá mi nífẹ̀ẹ́ yín. bárkọ̀ lálùkọ̀ àná márkàsì òsèlè bàjẹ́ márkàsì ò ní dàrú gbogbo ẹni bá ní kí márkàsì ó bàjẹ́ òun ni ó bàjẹ́ gbogbo ẹni bá ní márkàsì ó dàrú òun ni ó dàrú ọlọ́wọ́ bá wa kẹ́ baba lágége ọ̀lànà Sheikh Adam ẹni tó ṣe pé gbogbo nǹkan lọ́lọ́run fún wa bẹ́ẹ̀ bá ń wá gọ́gù gọ́gù ayé gọ́gù tó ń bẹ láyé òun láti rí baba Sheikh Adam ọlọ́run ti sè àti ilẹ̀ ham àti ifaham àti ilẹ̀kọ́ gbogbo ẹ̀ pápátá ọlọ́run kò fún bàbá ṣe fàádà ọlọ́run ọba yìí wá ṣe ọba tí màá ra ẹ̀san ẹni tó bá ṣe ìyíra aláre inna Allaha la yudi'u ajra al-muhsinin pẹ̀lú gbogbo ojú bàbá náà mọ̀ tí wọ́n fi ṣàǹfààní fún gbogbo ayé fún gbogbo àwọn ọmọ ọlọ́mọ tán déèyàn látọ̀dọ̀ wọn ọlọ́run wá yọ ẹ̀san ọlọ́run wá yọ látara bàbá wa tòní alhamdulillah bàwa sheikh habiballah adam abdallah lórí ọlọ́run wá fi wọ́n ṣẹ̀san fún wa ẹ̀yìn kan àwọn kan wá ń bínú àwọn kan ń ṣe ẹni tí ọlọ́run ṣoore fún lẹ̀ ń bínú ni àbọ́lọ́run tó ṣoore fẹ́ni o tí ì sọlọ́run ọlọ́run wọlá eh, ìlú wa ìlú alibarika ta wa ìbàbá wa mudirul markaz al-yawm ọlọ́run má jà wá bàbá tì kẹ́mi bàbá ó kún fún wa bàbá ọ̀la àlùkòrá ni ọlọ́jẹ́ mi bàbá ó kún fún wa kí wọ́n pẹ́ lérí ààyè náà kí wọ́n lo ọ̀pá báyìí wọ́n tọ̀pá yìí wọ́n máa tọ̀pá láti dára kó tẹ̀ débi eré mi náà sàn bẹ́ẹ̀ ni kọ́lọ́n kó ṣe fún wọn wọn lá bá a ti fẹ́ kórí fún wọn ọlọ́jọ́ orí bẹ̀ fún wa gbogbo àwọn amọ́ríkà ẹja nífẹ̀ẹ́ funfun kan ò ní kí funfun kan mọ́ funfun adùn tí ń bẹ ń bi funfun ọ̀tọ̀ọ̀tọ̀ ni bọ́ ọba dunnú sóore olóore ọlọ́run sóore fún ọ náà ọba tí í ṣe tí tí tí tí í ṣe òkú ń bẹ ọlọ́run àkàdíjà kan ọyọ kan ẹja ké fún bàbá wa lágége tòní ọlọ́run wọn láàkátà àná sí wọn ọlọ́run jó rí bẹ́ẹ̀ fáwọn àná. àmín bisimilayi rahman rahim lakọrọdí àwọn akọrọ sọlọmìnira fọsíkọ. àlejò àlejò àlejò àlejò àlejò حميدا والله فوق الارض الله لا اله الا هو عليه توكلت وهو رب سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين